pé àsìkò ohun tuntun ni pé lọ kírun. what's the meaning of that? are you blind? ṣé o rò pé mo ń ṣe nǹkan tó wà very important lórí fóònù mi ni. ẹ̀yin náà kúkú mọ̀ pé o lè wo ń bíyà ní gbogbo àwọn alákọ̀wé tá à ń sọ yìí. will you marry me? yes i will. àwọn òbí ẹ̀ ń kọ́. pastor and pastor mrs olúwọlé jeremiah jésù lolúwa so káfíìrì ló mú wálé tó ń pè ní mùsùlùmí fún mi. mi ò tí ì sọ fún ẹ wípé jésù ó ti gbàkóso nínú ayé mi. àwùjọ bí láì nínú ṣe tán lójú. bisimilayi rahman rahim. nonsense is that you dare you touch my dream. níwọ mùsùlùmí òdodo ẹnu tó o fi ń ṣàlùwàlà tó o fi ń kírun. èmi ò ṣe fanatic bíi tiẹ̀ but muslim ni mí ó nídìí tí mi ò ṣe fẹ́ kó fẹ́. ó yẹ kó o máa wo àwọn nǹkan tó wà sexy tó máa máa attract yẹn sí mi no you are not doing that for me. níbo ló ti ṣe gbogbo rubbish yẹn. ìrọ̀gbọ̀ ayé ò yàn fún ọmọ mọ́ wẹ́ẹ̀ tó ti decide nínú life pé o fẹ́ bà ti tèmi jẹ́. kí ni ìwúlò ẹ gẹ́gẹ́ bí ìyàwó ni you are not even good in bed. black market máa lọ rán wọn. à ń torí àjà ẹja ẹ àjà ẹ wá ń béèrè pé ta ló ń jà lẹ́kùnlé o. I want you to look for a Muslim brother tọ́nítọ̀hún bá lẹ́sìn tí ò bá níwà ńkọ́. tí wọ́n bá kíw ṣé alukurani sọ pé obìnrin gbọ́dọ̀ bọ̀wọ̀ fọ́kọ ẹ̀. that is all i want from you. asọ̀rọ̀ṣẹ́ ni wọ́n ti kì í sọ̀rọ̀ dànù wọ́n ti ka tara àwọn òbí wa ṣe olóhùn. ọlọ́kọ̀ lásán làwọn òbí wa jẹ́ fún wa o sami tó o bá jára ìgbà ní owó alájẹ wọn ò ní tókùn lọ́rùn ẹ o. ṣé kìí ṣe pé o ti lóyún. alhamdulilayi alhamdulilayi. adúgbò náà ni nítorí pé subhanallah. ó ṣe wá jí àsìkò tí mo fẹ́ settle down ní gbogbo wàhálà ìwà ń sí mi.